Oh yeah, oh my baby, I don't even mind. Yeah, yeah, yeah. Loving you. DMW mind ẹ̀bọ àwọn Davido thirty billion gang àwọn ọmọ ìka máa parọ́ wọ́n ń gbìyànjú torí pé wọ́n ń fún wọn láwọn orin back to back. Davido well done sir everybody DMW well done. Àbàtà wà báyìí abala entertainment news bẹ́ẹ̀ ni ohun tí ó ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa ẹ ká lọ gbọ́ ohun tó ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí à ń bọ̀. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń ṣẹlẹ̀ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa ọ̀kan nínú ohun tó ń ṣẹlẹ̀ lọ́sẹ̀ yìí rèé ọ̀kan nínú àwọn tó ń tẹ̀lé Mercy Aigbe lórí Instagram ló ń pe Mercy lẹ́jọ́ lórí ilé rẹ̀ tuntun tí ó fi sórí Instagram lọ́dún tó kọjá pé ó kọ́ Mercy Aigbe ò kọ́lé kankan o ilé mẹ̀rẹ́ǹtì ní ilé tí ó ń pariwo ń pòun kọ́ o tí ó bá wá dá a dájú wípé òun ra ilé náà á jẹ́ wípé ilé wàhálà ni ó rà o eléyìí ni ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ní Instagram sọ. mo ṣetán láti kọjú ìjà sí ẹnikẹ́ni tó bá tọrọ owó lọ́wọ́ olólùfẹ́ mi tuntun àgàgà ẹ̀yin olórin àti ẹ̀yìn olóṣèré tíátà bíi Ike Igbona, Juliet Ibrahim, Annie, Tuface Idibia àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bí ẹ bá tẹ ọkà mi nírù mọ́lẹ̀, mo ṣetán láti bù yín jẹ àti láti tú gbogbo àṣírí kọ̀ọ̀kan yín. Èyí ni Tontodike sọ. Ríra ilé, ọkọ̀ àti ohun mèremère gẹ́gẹ́ bí ọmọ obìnrin kò ní kí ọkùnrin sá fún yín o. Èyí tí ẹ bá rí tí ó sá á já wípé kò ní nǹkan tí ó lè fún yín ni wò ó ẹ má jẹ́ kí ẹnikẹ́ni padà lọ́bọ̀ fún yín o ọkùnrin tí ó bá jẹ́ ti yín ní tòótọ́ máa dúró tì yín inú rẹ̀ dẹ̀ máa dùn gidigidi fún ohun mèremère tí ẹ bá ń gbé ṣe Tókẹ́ Mákinwá ló sọ eléyìí Wúbí Franklin tún ti gbáradì láti gba ọmọ tuntun láti ọ̀dọ̀ Sandra èyí tí ó jẹ́ wípé obìnrin kẹrin tí yóò bímọ fún rèé. ó lè ti gbọ́ látẹnu Tóyìn Abdul ohun tó lọ láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ yìí ẹ̀ dẹ̀ ti rí i pé ah, hmm, tẹ́ bá ń gbọ́ ó kì í síbẹ̀ ó lè ńlẹ̀ tẹ́ bá ń gbọ́ ó lè kú ọ̀sẹ̀ yìí ó lè kú gọ̀gọ̀ ni. ó yá àsìkò tó láti ṣe kí ni láti tún ṣe fàájì ká gbádùn ara wa ẹ ká dáǹsì àkájọ sí orin Davido àti Kiss tó pé táìtù ẹ̀ ní one ticket àmbọ̀. express ó sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo lérò pé ẹ ń gbádùn pàṣẹ kíni pàṣẹ ń tòbọ̀ fún yín látàárọ̀ tóyìn ó ti já wa sí ohun tó lọ ní àárín àwọn ìlú mọ̀ọ́ká wa ṣé bá rí lásìkò yìí ohun tí mo fẹ́ já wa sí ojú ọ̀run tó yẹ pé máa wọ̀ pé Bímbọ́ kí ló dé mo ti rí i pé lọ́pọ̀ ọ̀gbà ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásìkò yìí látara pé kò sówó ẹlòmíà ní àkùsíṣẹ́ ẹlòmíì torí ẹ̀ wọ́n ń ronú wọn ṣe kí ni wọ́n ń ronú para wọn ẹlòmíì dẹ̀ rèé á ronú láti bí ìrònú àìsàn àṣekíni á wọlé láti bí àìsàn náà wáwá wádà láàbò ara nítorí náà fẹ́ kọ́kọ́ já wa sí lásìkò wípé ìrònú báyìí kò da nǹkan á máa gbìyànjú láti máa fi gbogbo ohun tá a bá ń ṣe lọ́lọ́run lọ́wọ́ ká máa gbàdúrà bákan náà ká wá tẹpá mọ́ ìṣọ́ wa bó jẹ́ pure water lásán báyìí ló lágbára láti tà gbìyànjú kó dáwọ́lé kó máa ṣe ohunkóhun tó bá wá ń gbìyànjú láti ṣe máa ṣe kó máa fi tọ́ Ọlọ́run síwájú kó wá rè bí ọlọ́run bẹ́ẹ̀ lódìmarè bó ṣe máa kí ni bó ṣe máa bùkún ohun tí ohun tí wọ́n bá fi sọ pé àá ọmọ náà ṣoògùn owó wọn ni mọ̀ pé oògùn owó kọ́ wọn ni mọ̀ pé oore ọ̀fẹ́ ọlọ́run bẹ́ẹ̀ lódìmarè ni lásìkò mi fẹ́ já wa sí àwọn olórin àsìkò tí wọ́n mi ìlú títí tí a rẹ pé lásìkò yìí ohun tó gbòde kan nísìn òun ni live band a rẹ pé àwọn live band yìí repertoire ohun tó ń ṣe ni pé wọ́n fún yín ní fújì ni o gospel ni o wákà ni o jùjú ni o gbogbo hip hop gan wọ́n kọ fún yín gẹ́gẹ́ bí olóore ṣe kọ èmi ìgbà tó kọ ju bí olóore ṣe kọ lọ arí pé ti pọ̀ káàkiri káàkiri àtọ̀ sí àwọn olóore tá ti mọ̀ pé fuji ni wọ́n ń kọ àbá àwọn tó mọ̀ pé islamic ni wọ́n ń ṣe àbá àwọn táwọn pé òkè àwọn ilé gospel artist ni aláwọn tó jẹ́ pé àwọn gbogbo lètò àwọn amódedùn ó ti pọ̀ káàkiri máa já wa sí márùn nínú àwọn olórin àsìkò àwọn olórin live band tí wọ́n trend lásìkò yìí màá fún yín ní márùn-ún nínú wọn lọ́kùnrin ẹ jẹ́ ká lọ gbọ́ à ń bọ̀. àwọn olórin orí ìtàgé tí a mọ̀ sí live band artist tí ó wà ní ipò kíní títí dé ìkarùn-ún nínú àwọn ọ̀pọ̀lọpọ̀ olórin ìtàgé tí ó wà ní nàìjíríà ìkíní enroute band tí olórí wọn jẹ́ Isaac Ọ̀tọ̀pà ẹgbẹ́ orin yìí ti wà papọ̀ láti bí ọdún méje sẹ́yìn wọ́n máa ń kọ orin ìbílẹ̀ àti ti òkè òkun wọ́n tún ń bá àwọn Elders award ṣiṣẹ́ pọ̀ wọ́n tún máa ń ṣe backup tí a mọ̀ sí agbèrin fún àwọn olórin ńlá ní Nàìjíríà èyí tí ó tún dàbí rẹ̀ ni sharp band. wọ́n ti wà láti 90s ṣùgbọ́n wọ́n di ẹgbẹ́ ní 2000 wọ́n máa ń dá àwọn olólùfẹ́ wọn lárayá nílé àti ní òkè òkun ọ̀kan nínú àwọn ibi tí ẹgbẹ́ yìí ti kọrin ni Commonwealth Health of State Meeting ní Àbújá èyí tí ó tún dàbí rẹ̀ ni Ebony Band wọ́n bẹ̀rẹ̀ bí ẹgbẹ́ olórin ìtàgé ní 1998 àtìgbà yìí ni wọ́n ti ń ṣeré ní àwọn klọ́ọ̀bù ńláńlá ní ìlú Èkó àti ibi tí wọ́n tún ti ṣeré ní ọjọ́ ìbí Mike Adenuga èyí tó tún dàbí rẹ̀ ni Sugar Band àwọn ẹgbẹ́ olórin ìtàgé yìí jẹ́ ẹgbẹ́ ńlá tí wọ́n dẹ̀ ti ṣeré níbi àwọn ayẹyẹ ńlá púpọ̀ bíi ibi ìgbéyàwó ọmọ Mike Adenuga ayẹyẹ olórí ECOWAS àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkarùn-ún tí ó dàbí rẹ̀ tí ó kẹ́yìn ni Vintage Band. Àwọn ẹgbẹ́ yìí wà lára àwọn ẹgbẹ́ ńlá tí ó ti ṣeré níbi ayẹyẹ ńlá tí orúkọ wọn dẹ̀ ti rinlẹ̀ káàkiri Nàìjíríà.